mo ní ẹlẹ́gbẹ́ mo ní ó yá ràndẹ o ká tó bẹ̀rẹ̀ eré ó yá lóde o ká tó bẹ̀rẹ̀ ó yẹ ẹ̀yin tèmi báwo ni iṣẹ́ wà pa ẹ máa kú òní o ṣàlàfíà lẹ́wà ṣé kò rẹra kò tí ẹ lè rẹra náà tó gbé kí ni kókókó báyìí lára ọ̀tá máa ń le àtúntúndé lórí ètò akínyìn ní Orísun báwo ni iṣẹ́ wà pa ṣé ẹ ti jẹun ṣówó yín sọ ṣówó ṣe ṣẹ́rí ti ń sọ́kútú yọ̀yọ̀ ṣé ọbẹ̀ yẹn ṣó ń dùn ṣó ń láta ṣé dùdú yín ń dùn ṣó ń láta ẹ bó ni ṣé kò sí yọnu kò tẹ̀ lè sí yọnu náà kò lè sí yọnu fún ọmọ Ọlọ́run torí pé kí ni ayọ̀ ní ti yín ayọ̀ ní tèmi èmi náà ni ara mi ò ní fẹ́ lòmíì ṣe orúkọ tèmi sì ni Victor Oyèbọ̀dé Ayọ̀délé ìfẹ́ rotimi, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé orúkọ yẹn orúkọ àwọn tó máa ń nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá dùn àwọn tó láyọ̀ àwọn tó yẹ pé kí ni ọjọ́ ọ̀la wọn ó ń ṣáná wá ìwà ìbí òòrùn ni. mo lórí ìkìláwà yìí lórí akínyín mo kí o mo kí o mo kí o mo ní ṣáàfíà ni. mo ní ẹ̀kú àtijọ́ ṣe dáadáa ni ẹ̀kú àtijọ́ ṣe dáadáa ni ṣàlàfíà lẹwà gbogbo lè ń kọ́ o ṣàlàfíà lẹwà gbogbo lè ń kọ́ ìyàwó lè ń kọ́ ọkọ lè ń kọ́ ọmọ lè ń kọ́ àgbà lè ń kọ́ arúgbó lè ń kọ́ ọmọdé lè ń kọ́ ọ̀rọ̀bọ̀ ń kọ́ lẹ̀pa ń kọ́ pupa ń kọ́ dúdú ń kọ́ ṣe gbogbo yín ṣàlàfíà ṣàlẹwà èmi mọ̀ pé gbogbo ọ̀sẹ̀ tá a ti lò kọjá yìí ọ̀pọ̀lọpọ̀ òjò ló rọ̀ sílẹ̀ ti fi mú ọ̀pọ̀lọpọ̀ ìròyìn àwọn ẹlòmíràn kí omi gbélé wọn lọ ẹlòmíràn omi gbé ọkọ rẹ̀ lọ ẹlòmíràn gan gbogbo ṣọ́ọ̀bù lomi dà wò ó ṣùgbọ́n adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ elédùà tó ṣe èmi àti ìjọjọ́ òní wọn náà ṣàlò láyọ̀ wa wọn náà ṣàlò lẹ́ẹ̀mí wọn ló sọ ẹ̀mí wa ró ẹ̀mí wa tọ́lọ́run sì dìmú ẹ̀mí náà ní í jábọ́ ẹ lágbára ọlọ́run àwọn tí wọ́n lè ṣèpàdánù òun kan àbí èkejì mo bẹ ọlọ́run elédùnmarè pé kó fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò nítorí pé kí ni ọba tó ń gbọn ọ̀pọ̀lọpọ̀ òun náà là ń sìn ẹ mú sí lè nìyẹn gẹ́gẹ́ bí mo ṣe máa ń dé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó mọ̀ pé ẹ̀fẹ̀ ni tiwa àfi ká ṣáà máa wá ṣá àwa láti máa wá ẹ̀yìn lá máa bá nítorí pé kí ni àwọn oníṣẹ́ mìíràn táà wá ṣe ń bí ju pé kí a mú kínú yín dùn lọ ju pé kí a mú kí ayọ̀ yín kún lọ ju pé kí a mú ohun gbogbo tó ń ṣẹlẹ̀ ní àgbègbè yín àti bẹ́ẹ̀ ṣe máa lo òpin ọ̀sẹ̀ yìí kó lè júnà kó lè dùn pé èmi àtẹ̀yìn lọ lórí ọ̀sẹ̀ lórí ètò tí a wà ní òní a máa mú máa gba àlejò kan àlejò ńlá ni olórin gidi ni ẹni pé nǹkan bá rí lẹ́mọ̀ pé ah, ah, ọmọ ló ń fàìn báyìí tó dàbí ọmọ mi ọ̀bọ yìí wà pa ó wà pa a dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí báwo gan-an la ṣe máa ń tayọ láwùjọ àwọn tajọ fìgàgbága lẹ́nu iṣẹ́ ìtayọ láwùjọ àwọn tájọ figagbága lẹ́nu iṣẹ́ ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a lè níṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni nǹkan tó dára ni ṣùgbọ́n bí èèyàn ò bá tayọ láàrin ìfigagbága yìí ó ṣeé ṣe kó wà níbi tó wà yẹn kó má sì kúrò ń bẹ̀ ìtorí rẹ̀ gan-an ni mo ṣe pé àlejò mi wà yìí àlejò ńlá pàtàkì sí ni a sì máa fomi jobi nítorí ọ̀rọ̀ bó gangan ló yẹ kéèyàn ṣe kí ló yẹ kéèyàn ṣe láti tayọ lúrú àwọn challenges bẹ́ẹ̀ yẹn tẹ́ mọ̀ pé bó ṣe wà èèyàn kì í mọ̀ tán ibi tó rò bóyá ibi téèyàn kan ti ti pin ibi téèyàn kan ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá mọ ohun tó ń fẹ́ ẹni tí ó bá mọ ohun tó ń lé ẹni tó dẹ̀ mọ ohun tó ń lé òun ó wọ̀n fún òun láti sáré sí ni ni wọ́n ṣe làwọn òyìnbó pé kí ni dọ́bù yọ ọ̀sùn wọ́n ṣe pé kò wá dọ́bù lọ́sùn nìkan nìkan mọ ohun tó ń ṣe nígbà tó yẹ kó ṣe kó lè rí bó ṣe yẹ kó rí wọ́n ní ká sà bólógun ṣe ń sà kó lè jẹ́ ẹ o bá ṣe máa ṣe nìyẹn ẹ mọ̀ pé nípa gbogbo òpin ọ̀sẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ ohun tá a máa ń ṣe tó máa gbá wa tó máa wúlò fún ọ̀sẹ̀ mìíràn tá a fẹ́ mú ọ́ní sátidé tó máa dùn friday láti mọ̀ bákan náà monday tó bá máa dùn tó jẹ́ ọjọ́ ọ̀sẹ̀ gan-an weekend ibẹ̀ la máa ti mọ̀ nítorí àwọn kí ni àwọn ìgbáradì àwọn kan tó ti rò pé ah máa máa wọṣẹ́ jọ monday báyìí nǹkan báyìí ni máa ṣe bóyá tẹ́lẹ̀ eh, ti máa dé níbi iṣẹ́ bóyá láago méje àbí ó dọ̀pọ̀ máa mú mi àgàn tó ń gbé lọ́nà kò jù bóyá ó dọ̀pọ̀ kò jù yẹn máa ń pọ̀ ẹ́ wò pé mo fi ń kúrò ní aago méje yẹn tẹ́ńpọ̀ laago mẹ́fà kí n lè tètè dé kò yẹ eyín bẹ́ẹ̀ yẹn bá a ṣe máa ṣe nìyẹn tó tó di pé a wá lọ sí kí ni wọ́n gbàlejò mi wọlé ẹ eh, o ẹ jẹ́ ká sáré fi ẹsẹ̀ rajó ẹ má yí kúrò ń bẹ̀ orí Orísun lẹ́wà yìí á kí yín lẹ́tọ̀ ó dá náà ara lé èmi lérò pé ẹ ti gbádùn àwọn orin ọlọ́kọ̀jọ̀kan tí a ti mú wá sí ojú ìran yín láti ẹ̀ẹ̀kan <laughs> ẹ akínyín lètò fún àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa orúkọ tèmi ò yípadà Victor Oyèbọ̀dé Ayọ̀délé Ìfẹ́rótìmí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé orúkọ yẹn <laughs> ó dàgbà máa ń tìkù brain mi ni ẹ mo sọ fún kí n tó bẹ̀rẹ̀ ṣo ẹ kí n tó bẹ̀rẹ̀ ètò ti òní pé mo fẹ́ gbé àlejò ńlá kan wá ah! ẹ máa lọ́mọ dùn wọ́n lọ́mọ wà pa ọmọ máa lọ́mọ sweet spotless ẹ bá rí eyín ẹ̀gán lásán àti irun orí ẹ̀gán ah, àwọn obìnrin tí kú lọ́tún lọ́sìn ìgbà tó ń bọ̀ gbà ah, mo lọ kí wọn gan mo náà ti kú lọ rẹ́rẹ́ mi ní kí ló dé ṣáńgẹ́lì ni áńgẹ́lì ni ẹ ẹ má kọ́ dàbà ní pé bóyá mo fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ẹ pàdé mi nígbà tí máa fi àlejò mi hàn yín ó yá <laughs> bàbá o àwọn nìyẹn ṣẹ́ni bọ́yẹn dùn ẹ káàbọ̀ sà. ẹ sà àwọn aráalé fẹ́ mọ̀ yín ṣẹlẹ̀ kí wọ́n kéde ẹ̀ mọ orúkọ yín sà. <laughs> mo ti dé mo ti gbére aládùn o bíbí is unstoppable àlùjọ mi ó kì í síbẹ̀ gan o òyà orúkọ mi ni Samson Ẹgbẹ́yẹmí stage name mi Samson BB company name mi ni broadband entertainment gbogbo ayé mọ̀ wá sí as live. Asami ah, bíbí <laughs> ah, ọlọ́run o àwọn owó kan wà tẹ́kí wọ́n mú lọ báǹkì báyìí wọ́n kàn máa yáwó fún ẹ lọ́wọ́ ọmọ wọn lọ báǹkì lásán kan gbà lọ́wọ́ báyìí wọ́n máa ṣáwó fún ẹ ní irú ọwọ́ yẹn ní bíbí ní ṣé wà pa báwọn ni. wà ó bá mi àwa ń bẹ. alùmọ̀jọ́ <laughs> ọdún. ẹ mo rí pé ẹ ní olórin ni yín bẹ́ẹ̀ tún ní báǹdì tí àwọn tẹjọ ń ṣeré pọ̀ olórin pọ̀ a lè ti mọ àwọn olórin kan síwájú àmọ́ àwọn kan tó tún ń bọ̀ lẹ́yìn ẹ ṣé ẹ lè jẹ́ kí àwọn aráalé àti àwa ká mọ irú orin wo pàápàá lẹ́yìn kọ. bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi náà ẹ ti mọ̀ mí eléré tiwa dàlúdàpọ̀ àbálẹ̀ máa ń pè àwọn kan á ní olórin dàlúdàpọ̀ ni wọ́n hmm. ní orí tí olóyìnbó wá ní repertoire band tó báǹdì tiwa dálé lórí wípé kò sí nǹkan tó bá ń ṣe nílẹ̀ yìí àbí lókè òkun kò sí orin wọn tí a lè kọ. Hmm, tí ẹ lè jù sí. tí a lè kọ ní patí tó bá ṣe tó lóyìnbó lẹgbẹ́ wá bá wa a fún yín ní oldies tó bá ṣe ní ti ilẹ̀ wa ń bí a fún yín ní oldies ilẹ̀ wa náà ń bí tó bá dẹ̀ ṣe ti àwọn tí ó wà ń bẹ̀ ni a fún yín ní ó wà ń bẹ̀ tó bá dẹ̀ ṣe ti jupájusẹ̀ hip hop tiwa a fún yín níbí so bí eré tiwa ṣe dálé lórí nìyẹn ọ̀gá repertoire gidi nìyẹn ni pé kò síbi kò sí irú orin tẹ́ ẹ fẹ́ gbọ́ àbí tẹ́ ẹ ti ń gbọ́ rí táwọn ò lè fún yín lójú ẹsẹ̀ ń bẹ̀ yẹn má wulẹ̀ sọ pé ẹ fẹ́ ra ẹ fẹ́ ra àwo lágbájá fẹ́ ra àwo gbogbo àwo ojú kan ló wà ẹ máa bẹ ṣe ń jẹ láfún bẹ́ẹ̀ lẹ́ ń jẹ àmàlà lẹ́ ń jẹ fùfú lẹ́ ń jẹ sẹ̀mó abẹ́kọ̀ gbogbo ẹ̀ concussion music la fún ha àbá yóò dà fún ọpọlọ yóò níjọba ẹ ṣe ẹ lórí ètò ìní a fẹ́ sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ àwọn ìgbésẹ̀ tí ẹ ti gbé láti tayọ àwọn ẹgbẹ́ yín pàápàá lórí iṣẹ́ tó yẹ pé àwọn iṣẹ́ àjùmọ̀ṣe tó yẹ yín bóyá bíi báwo lẹ ṣe tayọ àwọn iṣẹ́ gbogbogbò láàárín àwọn òṣèré yín pàápàá fẹ́yìn tẹ́ jẹ́ olórin. ẹ àkọ́kọ́ ná <clears throat> àdúrà hmm. òun ni ọ̀pá kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí tí wọ́n bí àwa sí so tí o bá ti gbàdúrà ìwọ náà tó jẹ́ olórin ìgbìyànjú ìgbìyànjú tí mo sọ ni pé nígbà tó bá ti gbàdúrà tán ìgbìyànjú tó tún kù ni pé jáde síta láti mọ àwọn èèyàn o tún wá ṣe pé kó tún wá mọ àwọn èèyàn nìkan àti ìgbìyànjú lórí rìhásà mi òun ló ló sún mi débi tí mo délé ni because táwọn àwọn tó ń gbé iṣẹ́ fún mi tí wọ́n bá rí akitiyan mi nígbà ọmọ yìí ó mọṣẹ́ yìí ó pójú òṣùwọ̀n lórí iṣẹ́ yìí lórí rìhásà then wọ́n rí wípé iṣẹ́ yẹn bọ́ ṣe ń gbé fún wa at the point time tó ń gbé fún wa yẹn àwa náà fi à ń fún wọn bẹ́ẹ̀ hmm. so pati ò kí ń dọ̀ rárá tá a bá ti wà ní pati ẹ máa jó títí títí ẹ̀yin gan lẹ máa sọ pé bíbí ó ti tó o jẹ́ kí dj náà play because kò sí nǹkan tí dj náà fẹ́ play àwa náà máa tún máa tún máa play ẹ̀ lọ fún yín àti hmm. máa ṣe hip hop yẹn lórí stage so O, máa ń jẹ́ kó tún fẹ́ díjà láàrin àti díje gan gbà mí pé ṣé gbogbo orin dẹ̀ lẹ́ máa ṣe tán ní patí yìí ni. ẹ fẹ́ kárí kankan ṣe ah, ọ̀rọ̀ tẹ́sán yẹn ó kàn mí lómi inú rẹpẹtẹ ẹni ẹ máa láti ṣe ìgbáradì dáadáa mọ̀ wọ́n pé bí ayé ti gba eré wákàtí méjì ìyẹn ò túmọ̀ sí pé ẹ máa láti ṣe ìgbáradì wákàtí méjì ọ̀ọ́jù bẹ́ẹ̀ lọ kó lè bá a kún ojú òṣùwọ̀n ohun tẹ́ ẹ fẹ́ gbé jáde ní ayẹyẹ yẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn sà ṣé àwọn alábàáṣiṣẹ́pọ̀ yín àwọn àwọn ìsọ̀ǹgbè yín àwọn elégbè onílù oníjó nǹkankan ṣé wọn kì í rojú ní pé ṣé bí la máa sùn ni a máa ní ìyàwó lé a máa lọ ṣọ́ọ̀n kì í fún yín wàhálà. wọn ò gbúdọ̀ rojú kí ni àbọ̀rọ̀ rojú torí pé oníkálukú ti mọ̀ láti lé nígbà tó ti ń bọ̀ because iṣẹ́ tá à ń ṣe yìí òun la fi ń bọ́ yàwó òun la fi ń bọ́mọ òun la fi ń rán ọmọ lọ léèwé òun la fi ń sanwó lé hmm. so owó tó ń bọ̀ tó fẹ́ wá ṣiṣẹ́ tó gbogbo àwọn ọyọ tó ń bá mi ṣiṣẹ́ ti mọ̀ mí pé iṣẹ́ yìí wọ́n mọ̀ pé máa ń mu bí iṣẹ́ ni hmm. mi kì í torí kò mi ò mọ bọ́ yẹn ń tẹ epo mi ò mọ bọ́ ṣe ń taṣọ mi ò bọ iṣẹ́ orin àfihàn mi ni so táwọn náà bá ti ń bọ̀ ìgbà mi wà gan àní jẹun ní patí a dẹ̀ máa máa kọrin títí títí tí gbogbo yẹn á fi dìde lórí iṣẹ́ oníkálukú àṣàmà àwòrán pé ẹja lọ jẹun níbi báyìí báyìí àlọ́jọ jẹun pọ̀ tó bá ṣe ń ṣe nìyẹn lọ́dọ̀ wa. èmi náà mọ̀ pé èmi náà máa ń kọrin díẹ̀ díẹ̀ bí ó dùn bí ó dùn àná ṣàrùn àná ohun jẹ díẹ̀ díẹ̀ náà àná ń dà sí mo dẹ̀ mọ̀ pé pé ẹ fẹ́ kí ohun yìí gan kó jágeere kó kó dùn gbọ́ kó tó yẹ yín kó yàtọ̀ láàrin gbogbo àwọn ẹlẹgbẹ́ yín á ní àwọn kankan kankan kankan tẹ̀ ń ṣe ó pẹ̀lú àwọn nǹkan tó ń jẹ́ kí ẹ tayọ ju àwọn alábàáṣiṣẹ́pọ̀ yín lọ kí ni àwọn nǹkan tẹ́ máa ń ṣe fóun yín láti dùn. kò sí nǹkan tó le ń bẹ̀ a máa ń sinmi púpọ̀ hmm. mo máa ń gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi mọ̀ pé tó bá pè mí ìgbà míì gan client máa ti pè mí èmi máa ṣe máa pè wọ́n padà ẹ má bínú o yìí tá a ti ṣe kù ní wíkẹ́ndì ìtẹ́gùn fẹ́ rí àwọn tí n bá dé stage mi máa bẹ̀rẹ̀ sí ní jó máa kó mọ́lẹ̀ máa tún máa kọrin hmm. mo máa ń ṣiṣẹ́ mi nìyẹn so ó máa àárín ọ̀sẹ̀ tẹ́yìn máa fi wà lọ́fíìsì pé à mo dẹ̀ fẹ́ pe ọ̀bọ ìṣeré o tẹ́ bá máa pè tí n bá ti pè kí ẹ ó possible kò yẹ pé mò ń sùn torí máa ń fẹ́ gain energy mi dáadáa màá tún gbáradì fún weekend mi tó bọ̀ so máa ń jẹ́ kí voice wa kó kó là hmm, dáadáa then oyin lílá àwa ńlá oyin hmm. a dẹ̀ máa ń jẹ orógbó a dẹ̀ mú gbóná ara àwọn training tó fún wa nìyẹn ìgbà táwa náà bá àwọn ọ̀gá wa ṣiṣẹ́ tó bó ṣe jẹ́ ni. ok ẹ̀rí yìí ò sọ ẹ kú ohun náà. ẹ ṣe bàbá. ẹ mọ̀ pé ẹ mọ̀ pé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ẹ̀ẹ̀kan ṣàdédé jíjọ́ kan pé iṣẹ́ orin ni mo fẹ́ máa kọ á ti ní àwọn tí ẹ ti wo ìṣípayá wọn á láwọn kan tí ẹ ti wo àkọsẹ̀ ṣé àkọsẹ̀ ní káyín kí n pè é ní àbí tẹ́ ti wo ìṣísẹ̀ wọn pé à mo láìkí bí lágbájá ti ń kọrin bóyá à mo láìkí bí kí ẹsẹ̀ ṣe máa ń tẹ́sẹ̀ máa ń tàṣẹ bí òkòtó lórí nǹkan kan ló máa jíńjà tó á ga yín ẹ so ẹ wá jẹ́ káwọn alalé mọ̀ kí ni nǹkan kan náà tí ó máa ń jíńjà yín pé tí má ti gba máìkì mobile lásán akọ̀ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni pé mo wà ní ayé mi kí làwọn kan náà tó máa ń jíńjà yín. lákọ̀ọ́kọ́ náà ìbẹ̀rẹ̀ mi nípa orin kíkọ eh, àti church ni mo ti bẹ̀rẹ̀ mo kàn ní passion fún ni ó wù mí láti lẹ́nu. ó yẹ kí n bèrè pé olú wo lẹ́ ń lọ. ọmọ sẹ̀lẹ́ làwọn. mo ti mọ̀ àmọ́ kérúbù lọ bí wa sí ọ̀sẹ̀lẹ̀ là ń lọ báyìí. so ìgbà yẹn tó máa ń ṣe rìhásà màá lọ jókòó sí ẹnu ọ̀nà màá máa fetí gbọ́ orin tó ń kọ so orin tó ń kọ yẹn màá máa kọ páàtì lé lórí táwọn bá ń kọ tírẹ́bù màá máa kọ páàtì so èèyàn kan ló ń bọ̀ ní rìhásà lọ́dún ọlọ́run ó kọ̀ ká mímọ́ iná ọ̀nà ló kọ̀ fà ń gbà á ah, ìwọ ọmọ ìkí ló ń ṣe ń bí gbogbo orin wa ló wá ń dà wà wà wà kọ orin yẹn fún wa nulẹ̀ wọ́n ṣe fà mí wọlé báyìí wọ́n dẹ̀ ó yá ọmọ ìmọ̀rí tó ń kọ gbogbo wọ́n dẹ̀ ní kí n kọrin gbọ́dẹ̀ kọrin ah mo iná dẹ̀ lè wọ́n ṣe fà mí wọ akọrin ni so àti ilẹ̀ láti kékeré mi ni mo ti láìkì orin ni mo fi wà ní kwaya dèní dèní so ipa ń pé ẹ̀yìn tó ń jíjà mi ti máa ń wò hmm. láwọn ṣáájú hmm. èmi láìkì Sunny kan láti ilẹ̀ mo láìkì bàbá wa King Sunny Adé mo tẹríba fún bàbá èmi láìkì bàbá o láti ilẹ̀ òun ló fi jẹ́ pé lórí stage mi lẹ́ni tí bá di Sunny mo lè kọ́ kí n máa kọ́ lọ hmm, mo like Sunny láti lẹ̀ ṣé ó yẹ yín bẹ́ẹ̀ so gbogbo àwọn hip hop yẹn náà old school àwọn foreign song ìyẹn gbà yẹn làwọn yẹn dé pọ̀ láti lẹ̀ èmi like Sunny Adé láti lẹ̀. ẹ ká wá jẹ́ ká wá yẹra díẹ̀ kúrò lọ́dọ̀ tí ká wá wo àwọn olórin tó kù kékeré bẹ́ẹ̀ ti mọ̀ pé àwọn olórin kan wà wọ́n bẹ̀rẹ̀ wọn á dáa nígbà bá kàn ìyá àgbà kan akànnì gbọ́ wọn mọ́ kí lẹ rò pé ó ṣẹlẹ̀ sí mo mọ̀ pé àwọn náà wọn ò rò bẹ́ẹ̀ bóyá wọ́n tẹ̀ ti ní èròǹgbà pé à bóyá màá kọrin yìí dọjú ogbó ni màá fi iṣẹ́ ìlọ́mọ ni ṣùgbọ́n láàrin ọdún márùn-ún sí mẹ́wàá wọn kàn akọ́ rí pé àti ẹ̀ gbọ́ wọn mọ́ ni kí lẹ rò pé ó ṣẹlẹ̀ hmm, ní ti ọmọdé tèmi ìgbà míì wà àfọwọ́fà máa ń fa ọ hmm. ìgbà míì wà àwọn máa sọ fún ẹ pé ọmọ ológo ni ibi báyìí ló máa dé bọ àwọn tó sọ fún ẹ náà máa sọ fún ẹ pé nǹkan báyìí náà ló tún lè ja ẹ wálẹ̀ hmm. yálà obìnrin. Mm yálà oúnjẹ jíjẹ yálà ọtí mímu yálà wọn á ní tó bá mọ ọtí ẹ ah, má dìde ibi tó bá ti ń mọ ọtí hmm. àbí ibi tó bá ti jókòó sí àbí ibi tó bá kó bàtà sí má kó bàtà tó oríṣiríṣi ló wà fún àwa olórin gan la ní ogun jù hmm. ẹni tí ọlọ́run bá ń ṣọ́ kó máa ṣọ́ra ẹ̀ ẹni tí wọ́n ń gbọ́ tẹ́lẹ̀ náà tó gbọ́ nísìn kò wọn òun náà kó má gbọ́ òun náà nísìn ìwọ tó dẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ náà má wò pé wọ́n lọ bá hmm. torí kò sí nǹkan tí ó lè gbéyàn ṣubú but nǹkan tí mo rí jù lọ pàtàkì ni pé ìkíyèsára hmm. òun ló ń já ọ̀pọ̀lọpọ̀ olórin bọ́lẹ̀ kíyèsára kíyèsára. ara lé òun lẹ ti gbọ́ yẹn fún àwọn tó bá fẹ́ mú iṣẹ́ orin ní iṣẹ́ tó máa yàn láàyò wọ́n ti sọ àwọn nǹkan kan tí a gbọ́dọ̀ mú lókùnkúndùn ká fi sọ́wọ́ àlàáfíà wa ká má fi jẹun o ìyẹn ni pé ká ṣe rìhásà wa yẹn ní ìgbáradì ní kọ̀rọ̀ kọ̀kọ̀ yín gangan òun ló máa ṣe okùnfà bẹ́ẹ̀ ṣe máa rí ń ta o wọ́n sì tún ní ìgbáradì pé torí pé oníkálukú tí wọ́n bá mú iṣẹ́ orin pàápàá jù lọ níṣẹ́ orin yìí tó fẹ́ fi ṣe iṣẹ́ táfìjọ táfì bọ́ fámílì tí a fi lé ọmọ lọ́wọ́ ó ní láti ní àkíyèsára ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní òun lè sí ní àkíyèsára àbí bóyá ńgbà tí tí gbogbo tó ti wá tó ti di ìlú mọ̀ọ́ká tán wọ́n wá gbàgbé kò dẹ̀ kí ń ṣẹ̀bi wọn àbẹ́bí wọn ni. kì í ṣẹ̀bi wọn inú dídùn ni. inú dídùn ni <laughs> hmm, yẹn ni kókó yẹ ká kọ́lẹ̀ ni nígbà bá kọ́lẹ̀ bóyá a ò ní gbàgbé ẹ ẹ wò ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ àwọn ò tí ì lọ́bì kankan inú ìbí ẹ̀ ń gbádùn àsìkò tí a wà yìí akínyín lẹ́tọ̀ bàbá b sam B, bb wọ́n ṣùgbọ́n lórí ìjókòó mo rò bẹ́ẹ̀ ni lọ́bì ẹ má tẹ̀ lọ́bì kankan ẹ ṣáà wá omi tútù tẹ́gbẹ̀ẹ́ torí pé kí ni a ṣe ń padà bọ̀ afẹ́sáré délé agbára ó yá ẹ káàbọ̀ padà sórí ètò akínyìn lórí ìkànnì yìí Orísun TV èmi rò pé ẹ̀ ń gbádùn ara yín mo sì ní àlejò mi nítòsí ń bí adẹ̀sí ń fomi jomi tó rọrọ̀ èmi sì ń gbádùn wọn lọ́wọ́lọ́wọ́ dàbí kọ́ máa lọ mọ́ ni <laughs> wàhálà ìmọ̀ ń gbádùn wọn. ẹ nígbà yìí a ti sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe tayọ àwa fẹ́ mọ̀ nípa wọn dáadáa nígbà tá a bá ti rí wọn lágbo à ń mọ̀ pé ah ẹni yìí báyìí báyìí báyìí báyìí ló ṣe jẹ́ mo rò bẹ́ẹ̀ ní bínú ti máa béèrè àwọn béèrè kan tí ẹ béèrè ẹ béèrè ẹ má wọlé mi nípa yín lára mi nípa yín lára bó ṣe máa rí gangan nìyẹn. ẹ mo á fẹ́ béèrè báyìí pé sà oúnjẹ ogun lẹ fẹ́ràn jù gẹ́gẹ́ bí olórin fẹ́ràn pé àwọn oúnjẹ kan wà tó lórin ò gbọ́dọ̀ máa jẹ gẹ́gẹ́ bí èmi náà ṣe jẹ́ olórin ṣọ́ọ̀ṣì wa èmi náà ṣáà máa ń kọrin kankan hallelujah òun ti lọ́wọ́ lọ́ṣàánú mi. <laughs> àwọn oúnjẹ wo gan lẹ máa ń jẹ àti oúnjẹ olè ẹ̀ gbọdọ̀ jẹ gẹ́gẹ́ bí olórin. Hmm. anyway oúnjẹ tẹ́ mi máa ń jẹ ìyàwó mi ló mọ̀ oúnjẹ ló máa ń sè fún hmm. so mi ò gbọdọ̀ tún fún yín nílé. Ah! ọmọ àgbà ní bọ̀dá kẹfà gbàgbé oúnjẹ mú mi lọ. jẹ tí mi ìdẹ̀ kì í jẹ èmi ni mo mọ̀ ìdẹ̀ hmm. ní jẹ́ kéèyàn wá fún mi jẹ àmọ́ oúnjẹ tí mo fẹ́ràn jù ìyàwó mi nílé ló mọ̀ tó mọ̀ pé ìjọ́ tí mo bá dùn á ti mo ti bẹ́ẹ̀ tọ́jú ẹ̀sìn. mo máa ní fọ́nà bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì ní oúnjẹ ló wà lẹ́wà. èyí tí gbọ́ pé olórin lóúnjẹ tó ń jẹ olórin ní oúnjẹ tí ò jẹ àwọn bàbá wa láyé àti ni wọ́n lọ ń wo àkọsẹ́jayé èèyàn àbí àkọsẹ́jayé so mo lérò pé bẹ̀lọ́ tún máa sọ pé oúnjẹ báyìí ni kò má jẹ oúnjẹ báyìí ni kò jẹ wúrọ̀ ẹlòmíì nínú olórin wa ní nǹkan yíyọ̀ má jẹ gbogbo ẹ̀ náà ló ní hmm. reason tó fi máa ní má jẹ àbí má jẹ àmọ́ èmi gbogbo oúnjẹ ni mò ń jẹ hmm. àmọ́ ó ní èyí tí mi kì í jẹ hmm. ó dẹ̀ ní èyí tí mo fẹ́ràn sí jù so ìyàwó mi nílé ló mọ̀. Ah! ẹ fẹ́ mo jẹ́ sẹ́yìn máa ń jẹ mi láì kí n máa jẹ àmàlà àti bọ́tà. <laughs> Eh, Mr BB mo tún ní kí n tún béèrè ni ẹ jẹ́ bẹ́ẹ̀ tí mo mọ̀ pé kò sí ẹni tí ó máa ń ṣeré láyé tí ò ní hmm ìgbà kan tó ti ní ìfàsẹ́yìn mm, díẹ̀ kí ni àwọn ìrírí yín nípa ti ìwọ̀sí àti pé báwo gan-an lẹ ṣe wá làájá lẹ́yìn ìwọ̀sí yìí. Hmm. kò sí olórin tí kò ní ìwọ̀sí then kí n pè ní challenges fún àwa olórin hmm. yìí tí bẹ́ẹ̀ ni so àkọ́kọ́ nínú ẹ̀ ni wípé mo ní iṣẹ́ ní ìjọ kan hmm. so bí mo ṣe wá ń lọ bí iṣẹ́ yẹn mò ń lọ lọ́nà ìgbà yẹn ọ̀kadà tí ẹ̀ láàyè ń gbé kò sí mọ́tò so ọ̀kadà tí mò ń gbé lọ òjò dẹ̀rọ̀ ní abúlé ibi tí mò ń gbé lọ́dún náà lọ́hùn omi dẹ̀ wà ní títì àti ẹrọ̀fọ̀ so kí n má fọ̀rọ̀ gùn island ni mò ń lọ mo dẹ̀ ṣì wà ní mainland wọ́n ṣe gbé mi gba gẹ̀rẹ́gẹ̀rẹ́ omi yìí àfi pọ̀tọ̀pọ̀tọ̀ wọ́n kọ̀ ta sí gbogbo ara mi táìmù dẹ̀ ti lọ ti máa lọ perform kí ni mo fẹ́ ṣe mo padà sílé àmọ́ mo pẹ́ dé patí yẹn ẹni tó ní patí sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn dé ipò mi fẹ́ jábọ́ ṣé máa sọ fún onípatí tó ti fún mi lóhùn pé rọ̀fọ̀rọ̀fọ̀ ló ta sí ibi tí mo ti gbé ọ̀kadà ṣé ẹ gẹ́ẹ̀tì mi bẹ́ẹ̀ hmm. so mo ní láti wá wò pé wẹ́ ọlọ́run á kúkú jẹ́ kí gbogbo ẹ̀ kó bára wọn ní ọjọ́ kan ìkejì bí irú ẹ̀ ni mo tún nìkan ní ten degrees àwọn onírinṣẹ́ wa ń gbà míì tẹ mọ̀ kọ́lọ́n kó ṣàánú wa ni. àmín. kọ́lọ́n ń pèsè owó ká ní nǹkan tó máa ń jẹ́ kí olórin kó yanrantí láwùjọ ni pé kó ní irinṣẹ́ tiẹ̀ hmm. ìyẹn gangan ni ó tójú ó tójú òṣùwọ̀n pé mo ti ní irinṣẹ́ mi because kò sí nǹkan tó ń wá mo ti ní irinṣẹ́ onímọ́tò tó ń kó o ti ní àwọn ọmọ ẹ̀yìn kẹ́ máa lọ ẹjọ́ lọ́mọ iṣẹ́ yín ni ìjọ́ tá ìyá ti san owó tán o pati bá bẹ̀rẹ̀ wọn ò rí irinṣẹ́ wọn ò rí máìkì tó máa fi sọ̀rọ̀ eh, engagement àwọn alága ẹ̀dẹ̀ mọ́ eh, ìyàwó eh, máìkì dá ah, ó lérè wa mà ní òtídè ẹni tó gbé iṣẹ́ fún mi ìyá ìyàwó bá fọ́n síta ah, ah, kí ni kan wọn bẹ bọ́dẹ̀ yín pè mí ni mò ń gbé ẹ má bínú mọ́mí ẹ má bínú mo fẹ́ jẹ́ ẹ̀bẹ̀ akọ́lẹ̀ lẹ́bẹ̀ ni ìyàwó náà pè yẹ ṣe ti rí báyìí olórin tẹ́ pé ẹ mọ̀ ìgbà tí irinṣẹ́ máa dé irinṣẹ́ bá dé ní three o'clock wọ́n ti tán àti òsì ẹ̀ tí wà tán náà àbọ̀ wọ́n bá nǹkan kan náà <laughs> ọgbà táwa bẹ̀rẹ̀ sí ní sọ gọ̀gọ́ sílù níjó yìí wá bẹ̀rẹ̀ wọn ò bá já parí àfìgbà tó di nine tó bá tán because wọ́n jó ijó yẹn àmọ́ paríparí ẹ̀ náà ẹ̀rín la àfi parí ẹ̀ àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtìgbà yẹn mi ì rí nǹkan bẹ́ẹ̀ mọ́ mo ti máa ń tètè ń plan ara mi before àti pé wọ́n kó tó òru ká tó sùn a tún máa máa pè pé ṣé ti ń kó lọ òkè ṣé ti débẹ̀ ìgbà yẹn la tó lè lójú oorun torí pé àti irinṣẹ́ wa náà ló fà kọ́ ló ń pèsè fáwa náà. ẹ má wọrí ẹ ẹ tí irinṣẹ́ ẹ màá fún yín ní account number mi ẹ bá kọ sí ìdòwò kan sí mi ìmọ̀ àwa dọ́bù owó yẹn fún yẹn padà kẹfìlà irinṣẹ́. ok a ṣe bẹ́ẹ̀ tó yẹ yín mi sọ ẹ mi ń ṣe fáwọn èèyàn tó ló jẹ́ yín nìkan ni o. a ṣe bẹ́ẹ̀ tàbá parí èkó bó ṣe máa rí gan-an nìyẹn bí a ṣe gan-an ah, mo rí nìkan ẹ̀kọ́ nínú tẹ́ ẹ sọ yẹn hmm. ah, ní ká ti gbọ́ pé aago mẹ́ta lolórin yín ṣẹ̀ṣẹ̀ ń dé ọlọ́run dẹ̀ wàá bá yín ṣe ńgbà tí ẹ wá bẹ̀rẹ̀ eré yìí ó make up fún gbogbo disappointment tí wọ́n ti rí yẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ò dà ìyẹn ò dà mo tún wá fẹ́ béèrè kankan lọ́wọ́ yín tí wọ́n máa ń béèrè lọ́wọ́ tèmi náà tí mo táwọn pé kí ni nǹkan pàtó tó máa ń múnú yín dùn jùlọ. ṣe fún àwọn kan wà yẹ pé ó máa ń mú ní ó máa ń mú orí èèyàn yá ó máa ń èèyàn dùn pé ah ẹ má ti rí kinní yìí jíjà kan máa ń sọ̀kalẹ̀ sí mi lára. Hmm. èmi o ní tèmi o mo ní pa mo ní mánéjà mo dẹ̀ láwọn tó ń bá mi ṣe nǹkan tó máa ń mú inú mi dùn láyé yìí ni pé kí n dé patí kí everything ti set kí n kàn wo pé kí n kàn mú máì kí n ṣe jẹ́ kó lọ. Ah, ah, ah. ooo làlàlà ẹ̀jẹ̀ ó ti gbà yẹn náà ẹ pè mí ṣeré kẹ́ wá wò kọ́ tí mò ń sọ ń pa. ẹni ẹni tẹ bá ti débi eré tẹ bá ti gbá máìkì mú báyìí tẹ ti sọ ah lóde ah ah ah ah orí máa ń wú. ẹ ó yé mi ṣùgbọ́n nǹkan kan ṣáà ni adìyẹ ń jẹ kágbàdo tó dé kó tó di pé ẹ débi eré yẹn mo mọ̀ pé nǹkan kan ti máa gbé yín nínú láti ilé wa nǹkan kan ti jẹ́ ìwúrí fún yín ní ṣókí ṣe lè sọ fún wa ohun tó máa ń jẹ́ ìwúrí fún yín láti ilé kó tó di pé ẹ wá dojú agbo. Hmm, nǹkan tó lè tó máa ń jẹ́ ìwúrí fún mi ni pé mo sùn mo jí láyà tàlàfíà sí owó iṣẹ́ tó fún mi mo lajú sí ayé ní ọjọ́ yẹn mo dúpẹ́ olúwa ó fún mi ní gírèsì hmm. then nínú ilé kò sí wàhálà àwọn ọmọ ìyàwó mi ẹ mú owó wọn à ẹ ṣe mo dúpẹ́ à dẹ hmm. wọ́n fún mi ní oúnjẹ mi hmm. wọ́n dẹ̀ fún mi ní tíì gbóná mi ti máa mú tí bá ti ń lọ ṣó mo dẹ̀ mú ṣé àwọn pé ìfọ̀kànbalẹ̀ nìyẹn lọ́tọ̀ hmm. inú mi ti ń dùn láti inú ilé pé mo jí olúwa mo dúpẹ́ àpáti èní ìdìbàtòkè mo dẹ̀ rọmọ mo ríyàwó mo dẹ̀ jẹun nínú ìfọ̀kànbalẹ̀ mo dẹ̀ ṣáná sọ́kọ̀ mo dẹ̀ dé pàtí inú dídùn yẹn gan ti ń lọ kí lẹ tún expect bá ti dé patí kí n sọ gọ̀gọ́ sílùú ni kàn máa jó lọ. Hmm. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ kan sì tí a lè sọ̀rọ̀ yẹn tán báyìí torí àwọn ará ilé gan ti ń pe àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wọ́n fẹ́ ká ṣe ṣàtàtọ̀ yín gan wọ́n ti ń kí yín gan pé àwọn ń gbádùn pé ojú irun yín <laughs> àwọn alẹ́ kan náà ní irun tẹ́ gbé sórí gan lásán gan náà pè lóhùn pé wọ́n ní ká béèrè pé kí ló mú inspiration wá àmúyàn wà ní part two <laughs> ẹ má jà jẹ gbẹ̀tán lẹ́nu iṣẹ́ yẹn àti bọ́wọ́ mẹ́rẹ̀ẹ̀wá jẹun. wọ́n sọ̀rọ̀ kan lẹ́kọ̀ọ́ tó fẹ́ kí àwọn aráalé kí ó dì mú yẹn ni pé inú dídùn láti ilé yẹn ni pé ìyàwó àti ọmọ wọn jóúnjẹ lásìkò wọn sì jí sí ìmọ́lẹ̀ àlàyé ní òwúrọ̀ ọjọ́ iṣẹ́ wọn àti ìfọ̀kànbalẹ̀ tí ìyàwó ilé àtọmọ fún wọn yẹn ni pé fún gbogbo àwọn eléré tó wà ní ìta àti àwọn ìyá wa àwọn tó jẹ́ ìyàwó wa àti àwọn ọmọ wa níwọ̀n ìgbà tí ẹ bá ti fi ọkàn balẹ̀ lé yín balẹ̀ dandan ni kí àbùṣe ń bùṣe nígbà tó wà lóko iṣẹ́ ẹ yẹ ká mú ìwọ̀n dání ká má fi jẹ àkàrà. ní báyìí Mr and Mrs Bámigbóyè láti ìlú Ìbàdàn ẹni ká bá yín kí Sam Bibi fún iṣẹ́ takuntakun tí ẹ máa ń ṣe ọmọ ní kí n bèrè ṣé ẹ ti ní album ǹjẹ́ hmm. ẹ ti ní album bó káwọn lọ ra album mi. yeah mo ti ṣe album méjì hmm. single méjì ni mo ti ṣe but mo ní mixtape kan tí àwa onírepertoire máa ń pè ní mixtape ìyẹn máa ń tó one hour live ni ẹ lè gbọ́ the one hour ẹ lè máa travel kankan ẹ máa gbọ́ lọ but orí audio mark ló wà tẹ báyà ti dé audio mark ẹ ṣáà táìpù unlimited gbẹ̀du ọ̀kẹ́ táìpù samson bb àgbé gbogbo kíní mi wá fún yín ọ̀kẹ́ táìpù unlimited gbẹ̀du lórí eh, audio mark de àwọn single mi orí YouTube fídíò mi ti wà ńbẹ̀ fídíò mi kan jáde láìpẹ́ yìí gan my birthday ni mo pè my birthday so fún gbogbo àwọn tó fẹ́ ṣe birthday ẹ̀rọ orin tẹ fẹ́ lò ẹ lọ sí TikTok ẹ máa rí mi bẹ́ẹ̀ samson bb 82 two ẹ rí bẹ́ẹ̀. ní kíákíá ṣẹlẹ̀ fún wa ní àwọn instagram handle yín àti gbogbo àwọn social media handles yín fún àwọn alalẹ́. instagram handle mi ò le tẹ bá tẹ ta ẹ tẹ bá tẹ samson ẹgbẹyẹmí bọ̀ ó máa gbé broadband entertainment wa ẹ ṣáà ẹ là mọ́ lórí archetype hmm. broadband entertainment archetype samson ẹgbẹ́yẹmí ìbájà ti click ẹ a gbé compliment àtẹ̀mí fúnra mi jáde wá fún yín. ara léwu lẹ fi gbọ́ yẹn o bóyá ẹni eré tẹ fẹ́ ṣe ni o bóyá ìgbéyàwó ni o àbí ẹ fẹ́ ṣe ìkómọ ni o àbí ẹ fẹ́ ṣe ìwúyè ni o àbí ẹ fẹ́ ṣe tòkú ni o àbí kò ní fi ṣe irú ayé tó bá fẹ́ ṣe Sam Bibi ó wà unlimited gbẹ̀du ni ẹ máa wo ẹ máa jó ṣe léṣe ni ẹ ṣáà mi sọ pé ẹ fi owó mọ́tò yín sẹ́gbẹ́ kan má lè pẹ́ tún náà náwó mọ́tò fún eléré o ẹ kátìkọ́ ẹ bẹ̀rẹ̀ mọ̀ pé bí lórí ètò yìí a máa mú àwọn orin ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan wá kí a tó lọ Sam ẹ jọ̀ọ́ orin wo gan-an lẹ fẹ́ ká play fún yín àti fún àwọn alẹ́ kí wọ́n gbádùn nígbà tí a bá ń ká ètò yìí lẹ̀. Ah! orin bàbá mi lè máa play fún mi King Sunny Adé ẹ̀rí ọkàn mo lẹ ní kan tí mo ń tẹ. tábà wá ní ẹ̀rí ẹkùn bẹ́ẹ̀ àbá rí fídíò ẹ̀ ńkọ́. tábà hmm. wá rí fídíò ẹ̀ ṣe pàpà àwọn orin bàbá wa àti hmm. fídíò wọn gbà mí. Hmm, ó ní stage performance kan tó ń ṣe nílùú òyìnbó báyìí bàbá bàbá kéré bí àwa báyìí gbà yẹn wọ́n kọrin fáwọn òyìnbó báyìí tó ń ta gìtá. ṣé ẹni ṣe lè sẹ́ndì ẹ̀ sí wa. ah mo lè sẹ́ndì ẹ o a ó wà lórí YouTube náà. ló bá tán a bá yín play orin yẹn torí pé àwọn náà request ẹ̀ fún ara wọn arìnrìn jù báyìí lọ ṣùgbọ́n a ò tí ì lọ síbì kankan èmi sì ń padà bọ̀ láti wá fún yín ní gbẹ̀dú bẹ́ẹ̀ bó ṣe ń lọ unlimited ni bí Sàámú ṣe sọ ó yá ẹ̀yin èèyàn ẹ jùlẹ̀ KSA à ń padà bọ̀. rúmẹ̀ àtò ìjó wà lẹ́sẹ̀ àwa a máa ń jó bí kí ni bí òkòtó òkòtó òkòtó ẹ wò ẹ má jà ẹ bá ní ká dá competition lẹ́bàá yẹn ń win nìyẹn ni <laughs> ó lágbára jù èmi mọ̀ pé gbádùn gbogbo orin tá a ti ń fún yín láti ìbẹ̀rẹ̀ mo dẹ̀ mọ̀ pé gbádùn àlejò wa pẹ̀lú bó ṣe ń bó ṣe ń mu nípele nípele nípele tó ń ṣí ọkàn wa sí àwọn kankan táwọn àgọ́ fúnra ra wò mọ̀ pàápàá èyí tó sọ gbẹ̀yìn yẹn orílì orílì ó bá mi lákẹ́ akínyẹmí ara yẹn ni pé ẹ̀yin ìyàwó lé ẹ̀yin ọmọ lé ẹ ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti ṣe lórí àwọn bàbá tó níṣẹ́ gidi lọ́wọ́ nítorí pé kí ni ẹran ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde ìyẹn ni pé pẹ̀lú tí àlàáfíà bá ti lè jọba láti inú ilé ìdùnnú àti ayọ̀ yẹn tí baálé ilé ti níyẹn gan-an ló máa mú débi iṣẹ́ tó máa jẹ́ pé iṣẹ́ yẹn kó júnà ó wà lára ohun tá a sọ láti bẹ̀rẹ̀ iṣẹ́ pé báwo la ṣe lè tayọ láwùjọ kò yẹ yín àwọn ọkùnrin míì náà tó jẹ́ pé wọ́n bá ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ wọ́n bá tún délé náà wọ́n tún máa bá wàhálà ni ibi ìpè ọ̀sẹ̀ la wà yìí ọkùnrin mi ó yẹ kó jókòó tí àwọn ẹbí rẹ̀ kán gbádùn kán ṣe yùn gbà kán gbéra wọn lọ jẹun bóyá wọ́n fẹ́ lọ súwìmù ni bóyá wọ́n fẹ́ lọ sílé ìgbafẹ́ ni ẹ lè ní pé my dear pé lóúnjẹ tó sè sílé yẹn jẹ́ àgbẹ̀ sínú fìríìjì nínú yìnyín mo fẹ́ gbé ẹ lọ jẹun ní rẹ́sítọ́rántì kan tó wà òkè ó yẹ pé ẹ jẹun rí gbọ́n kò fẹ́ tún tẹ́sítì mí ìwò ni ẹ tún mú ìyàwó yín dání ẹ tún ṣe tún mi gbé ẹ tún jọ rẹ́rìn-ín ẹ tún jọ fara yíra nígbà bá dọwọ́ alẹ́ ẹ tún jọ mú nǹkan lẹ̀ á dàbẹ̀ ni pé ẹ ṣe rú ẹ̀rí ó ṣe yẹ kó rí nìyẹn ara àwọn èròǹgbà tí máa ń jẹ́ kí iṣẹ́ èèyàn tó tún lágbára ó yẹ mú kí èèyàn tún tayọ láàárín gbogbo àwọn iṣẹ́ táwọn èèyàn ń ṣe nù tó yẹ yín èmi mọ̀ pé àwọn nǹkan tá à ń sọ tá a máa mú wá fún lórí ètò yìí ẹ máa ń rí ọgbọ́n kan àbí ìkejì mú dání bẹ́ẹ̀ a máa ń mú àwọn ọ̀rọ̀ tó máa mú kí ilé ìdílé ẹni kí ó dùn bóyá ìdílé tó ti ń yẹ̀gẹ̀rẹ̀ tẹ́lẹ̀ bóyá ìdílé tí ó ti fẹ́ máa fọ́ tẹ́lẹ̀ bóyá ìdílé tí àti ẹ̀ ní àròjinlẹ̀ bó ṣe yẹ ká tọ́ ilé yìí àwọn ọ̀rọ̀ tá a máa ń mú wá ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó máa ń fẹsẹ̀ méjèèjì tiro a lè tiẹ̀ mú ọ̀rọ̀ kan lọ báyìí ṣùgbọ́n mọ̀ bá ya àáforí rẹ̀ sọ̀dílé náà ni torí pé kí ni ilé sàlámà ti ń bẹ̀rẹ̀ ohun gbogbo ó ní pé ọmọ àlè tí tílé ibẹ̀ tòrò kò tí ì dàgbà ni bákan náà dẹ̀ rèé ọmọ àlè tílé ẹ̀ tòrò ó ti lọ kọ́gbọ́n wá láti ìta àbí láti ibì kan ni irú ètò yìí àti máa ń mú ọgbọ́n wá kí lè wá sọ̀tọ̀ lẹ́yìn kí léegun iṣẹ́ tó lóun ò ní í jó ló ṣe yẹ kẹ́ ẹ máa bá wa dúró lórí ètò akínyìn yìí àtọ̀ sí pé a máa fi ní àwọn orin ọlọ́kan ọ̀jọ̀kan a tún máa gbé àwọn àlejò tó máa mú ìṣípayá wá sí àwọn pé èèyàn kí á gbọ́n a máa ń pé gbọ́n ni a kì í pé gọ̀ ló fi jẹ́ pé kí ni bù fún mi bù fún ẹ làkèrè ń kó ké ní odò ilẹ̀ ẹ bó ṣe yẹ kó rí gan nìyẹn èmi àti yín ẹ lórí ètò yìí kẹ́kí mo yẹ sọ fún yín bóyá wá ní àwọn kankan tí ẹ ti rò pé ah mo lè gbọ́rọ̀ báyìí báyìí báyìí báyìí o ǹjẹ́ lè ṣàlàyé fún mi lẹ́kùnrẹ́rẹ́ àbí nǹkan kan dẹ̀ wà tó dẹ̀ ń rún mi lójú o ṣé a lè fi ṣe àríkọ́gbọ́n lórí ètò yìí ah, ah, ah. kí ló dà ní ṣe ẹ ṣáà gbà lórí at official vic for love lórí instagram àbí victor oyèbọ̀dé lórí facebook ah, ọwọ́ kan ni màá dá yín lóhùn <laughs> ẹ̀yin nìyẹn èmi rè ajọ wa ni ajọ ń gbádùn ara wa ajọ ń gbádùn ara ah, ajọ ń gbádùn ara wa ni ẹ bóyá èdè fẹ́ bá a sọ̀rọ̀ lórí Orísun TV on all social media at Orísun TV facebook at Orísun TV twitter at Orisun TV YouTube at Orisun TV Instagram ẹ má gbàgbé o pé tẹbátẹs ní bóyá àtẹ̀jíṣẹ́ ẹ fẹ́ ká kíyàn bóyá ẹ fẹ́ ṣe ìgbéyàwó ni abẹ́ ẹ fẹ́ ṣe ìwúyè ni bóyá ṣọ́ọ̀ṣì ní àbẹ̀mọ́ṣáláyé níbi ṣe anniversary ni ẹ pè mí kí ilé gómìnà ṣe tó lóhùn òjò ẹwọ́n kan ni màá dá yín lóhùn lórí ètò AkiiYin àátùn á gbé yín sáfẹ́fẹ́ káwọn èèyàn lè bá yín yọ̀ ẹ bó ṣe yẹ kó rí nìyẹn <laughs> ayé kan ṣáà là wá ẹ àdà àdà wáyé wá jìyà ẹ àwọn kan wáyé wá gbòòwò àwọn kan wáyé wá sí iṣẹ́ àwọn òun wọn ní wáyé wá ṣiṣẹ́ àrò ayé wá bá wọn gbádùn ni. a ní rújú báyìí lọ lórí ètò Àkíìyín lórí Orísun TV kó tó di pé màá tún padà wá ní ọ̀sẹ̀ mìíràn fún àkànṣe àti kókó àwọn ọ̀rọ̀ mìíràn tó máa mú ìṣípayá bá yín tó máa mú kí inú yín dùn tó máa mú kí ayọ̀ yín kún tó máa mú kí àwọn ẹbí gan kí wọ́n gbárùkù tì yín kí wọ́n jọ ṣe ṣíṣe bó ṣe ń dùn lọ bó ṣe kó rí nìyẹn kí ayọ̀ yín lẹ́kùn ká lè máa ríre bára wa ṣe ẹjọ́ obẹ̀yìn ni ẹ má jẹ́ kí ohunkóhun kí ó gba ayọ̀ lọ́wọ́ yín torí pé kí ni téèyàn bá ti ń banújẹ́ ìbànújẹ́ yìí ó máa ran ẹlòmíì bó bá sì ti ran ẹlòmíì á tún ran ẹlòmíì ó tún ṣe ń ran ẹlòmíì yẹn á tún ran ẹlòmíì ó wá ṣe pé gbogbo èèyàn àwọn máa fajúro kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ làwa ṣe wà ń bí á máa rẹ́rìn sí yín ni kí ẹ̀rín yìí kó lè dàbí èmi àti yín kó lè ṣe kí ni kó lè rí kárí kárí kárí arìnrìn jù báyìí lọ lórí ètò wa kí yín lórí Orísun TV ó dìgbà tí máa tún rí yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa wo Orísun torí pé kí ni Orísun wa kò ní gbẹ kí ló lọ ìjà ń fi lórí ìkàtúntò ìrìnàjò ó yá ẹnìṣó lè jó ìgbà náà ó dàbọ̀.